Hmm. Mm-hmm. ìkìlọ̀ pàtàkì ọlọ́run bàbá mọ àti ẹ̀mí mímọ́ mo dúpẹ́ fún yín mo yìn lógo mo ṣe yín lọ́ba mo dúpẹ́ tó pé kò sẹ́ni tó dàbẹ̀rẹ̀ láyé àti lọ́run ọba tó tó ọba tó tó fún un ọba tó máa ń fi àṣírí òṣìkà wọn ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà ọlọ́run gba ọpẹ́ kó gba yín wa ah ah mo gbàdúrà ní wákàtí yìí gbogbo ẹnikẹ́ni tí a bí nínú obìnrin fight àwọn ọkùnrin tó ń pa ènìyàn ní orílẹ̀-èdè nàìjíríà tó ń fi àwọn ènìyàn ṣe ètùtù àwọn ẹni tí a bẹ̀ lọ́wẹ̀ láti de owó àbí láti de owó mi gbogbo àwọn ẹni ìkà yìí lórí iṣẹ́ òtítọ́ àti òrò tí a ń ṣe fún orílẹ̀-èdè gbogbo àwọn tó parapọ̀ yìí tí wọ́n ní àwọn ní agbára wọn kò tó ẹ̀yin ọlọ́run alàyè okùn tí wọ́n gbé kalẹ̀ láti fi de owó wa ọdún fi dè wọ́n lọ́rùn láti wákàtí lọ don't have mercy on them ọdún àfún wọn lọ́rùn pa àwọn tó ń jí gbé tó ń pè ní owó tí wọ́n ń pè ní nǹkan tó fún wọn ní ọkàn balẹ̀ láti wákàtí lọ ètò ní owó nínú wọn ọkàn rẹ ò ní balẹ̀ mọ́ yẹ́ríkà pásátára gbogbo ẹni ṣebi gbogbo ẹni ṣebi fún mi gbogbo ẹni tí a kórajọpọ̀ gbogbo àwọn tó kórajọpọ̀ láti máa ṣe mí níbi tí mi ò ṣe níbi okùn tí ẹ gbé kalẹ̀ aṣọ sí ní lọ́rùn máríkà paul sọtayaba lórúkọ jésù àfi lọ́rùn pa lórúkọ jésù rẹ̀ ò ní bọ́ lọ́wọ́ ikú yé yẹ́ríkà pa sọtayaba àdìsẹ́ ikú ọdún yìí máa gbé yín pa gbogbo ẹni bá ṣèkọ̀ fún mi gbogbo ẹni wà lórí platform mi èsì àbẹ̀ láti máa da platform mi láàmú ọlọ́run mo gbàdúrà ní wákàtí yìí pé ikú ọdún yìí o má jẹ́ kó kọjá wọn jọ gbé wọn pa ni bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ẹni bá dojú ìjà kó èmi àtọmọ mi ọrùn ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò <laughs> ẹnikẹ́ni tó lè wá láti àgbègbè kan ní ìlú Ògùn state tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi mo gbàdúrà fún ọ ó yá gbé ọmọ bèbí iṣu iṣẹ́ ibi tó ṣe lórí mi tó ó yá mo ní kó gbé ọmọ bèbí iṣu ẹni bẹ ìkàtì mi ó yá lórúkọ Jésù gbogbo iṣẹ́ ibi tó ti ṣe àtìkà tó ti ṣe láyé ó di okùn sí ẹ lọ́rùn ọ̀run fún ẹ lọ́rùn pa agbára tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn mi tí a bẹ̀ lọ́wọ́ ọmọ mi tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ ti ògo mi láti máa jẹ ogun mi láti máa jẹ ogun mi láti máa jẹ ògo mi ó yẹ mo gbàdúrà fún gbogbo yín pátá porogodo ọ̀run kan fi ń ṣòfò bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà mo gbàdúrà fún orílẹ̀-èdè wa nàìjíríà alágbára ìka àwọn ìka tó wà níbẹ̀ <laughs> àṣírí yóò ní bò ẹ ò ní ṣan tó dáa jẹ ayé yín ò ní rójú ọwọ́ tẹ gbé dání yóò ṣekú pa yín ohun tẹ́ ẹ pè ní ìrọ̀rùn yóò di àìnira ilé yóò di ìṣòro fún yín ìrọ̀rùn ò ní bá yín mọ́ o ẹ ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ẹni bá tún pè mí tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ láwọn oníṣẹ́ ibi tó wà nílùú òkèèrè tí wọ́n bá ní kó máa pè mí <laughs> láti yọ ọmọ lẹ́nu àbí láti gbé mi sí three way call àbí láti sọ pé o fẹ́ ṣiṣẹ́ mi wọ́n gbàdúrà ọmọ tó oníṣàjò àti ìwọ yeri aba sakayaba sekede yaba nagabo sokota yaba badenderia mo súre sẹ mo sọ bí ikọ àti ìrìnjọ Ẹlẹ́dùmarè fi ọ ṣòfò ọfà ta yẹn mo dá padà fún ẹ mílíọ̀n fọ kó kú láìpẹ́ kó ṣòfò tọmọtọmọ bẹ́ẹ̀ ló máa rí fún ọ kò ní yí padà Jésù Olúwa wa ẹ káàbọ̀ síbí mo fẹ́ brief fún yín díẹ̀ where is Bola phone. I'm coming. Mumba ló yẹ mi. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ẹ bá àlè platform ẹ ṣe. Tẹ̀lé bá fi lọ́ọ̀bà láìkì. Ẹ ṣọ́ra yín o ekunle kó gbọ́ kó sọ kó toko ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin ọ̀tá mi ẹ lọ ṣọ́ra yín o. There is no much time for the enemy to play around me again. There is no much time. <clears throat> ẹ káàbọ̀ síbí ṣé àlàáfíà lẹ wà mi ìfẹ́ jẹ́ káyà mi sílẹ̀ púpọ̀ ó tì ẹ dúró náà yàrá mo fẹ́ di bọ́tì yẹn. tó bá wà lórí platform tó bá jẹ́ olólùfẹ́ tèmi majority àwọn tó máa wá sí platform ọ̀tá mi ni wọ́n máa ń jẹ́ but olólùfẹ́ tèmi my my my follower ẹ̀wọ̀n tó fẹ́ràn mi that love the truth okay I want to give you this prayer point before we continue I want to give you just one prayer point pray it o a ti sọ̀rọ̀ fáwọn aláìmọ̀kọ àti àwọn afibiṣẹ́ olóore púpọ̀ but there's no time for that nonsense any longer What ti yé bẹ́ẹ̀ yẹn. àwọn nǹkan mìíràn tá a bá See about nígbà mìíràn tí a bá mọ value ẹ̀ tó bá sọnù diamond ni ẹni tó bá he koni ní gbé sílẹ̀ kò ní fẹ́ fi sílẹ̀ mọ́ tó bá fẹ́ he will now tax you you pay you start looking for money wàá pay for ṣé ti yé bẹ́ẹ̀ yẹn mo gbàdúrà you will not lose value ẹ̀yin olólùfẹ́ mi èmi náà mi ò ní lose value money is good but money is not everything. alágbára tí ọlọ́run bá fún yàn ní agbára tó bá fún yàn ní talent he gave you money He can give you money without just telling people things. ẹ má bínú mo ṣe orange i feel like just putting something because ẹ bá rojú mi I want to give you this prayer point. Àwọn ẹni tó ń wọlé mi wá, jẹ́ ń sọ fún ẹ, àwọn èèyàn tó wá ń sọ fún ẹ, ogun tí àwọn èèyàn fi ń jà àwọn èèyàn ń sìn, òun náà ni wọ́n máa sọ fún ẹ, má gbàgbọ́ nínú àdúrà, gbàgbọ́ nínú owó àti nǹkan tó bá ní. <laughs> Àdúrà olódodo ń ṣe agbára, àdúrà máa ń gbà. Àwọn tó tẹra mọ́ àdúrà tó máa ń gbà, majority àwọn tó dáa fún ní original tí ayé wọn dáa tán tọkàn wọn sì balẹ̀ lé lórí àwọn tó gbàdúrà gba nǹkan gbogbo ohun gbogbo tó ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ni ó ti yé àwọn tó fàdúrà gba ohun gbogbo tó ń bá fẹ́ ní ọwọ́ ọlọ́run ni then wàá wá béèrè fún gift designment spirit it's difficult i mean it's dangerous for you to be if you are even a prayer warrior and then you stay in the midst of the enemy and you don't discover that you are in the midst of enemy all right But kọ́kọ́ gbàdúrà yìí. agbára tó ń wọlé wá jẹ mí lógo agbára tó máa ń wọlé wá láti jẹ mí lógo it's a free of fun it's a free of charge ni mo fún yín tó bá dẹ̀ jẹ́ ìkà tó bá gbà kò ní jẹ́ fún ẹ àbí tó bá jẹ́ ọ̀tá mi tó jẹ́ pé you are after me you want me to fall and you are part of the people disrupting my platform tó bá gbàdúrà yóò dègùn lórí ẹ má gbà ok because oúnjẹ tó bá tọ́ sí ọmọ àti ń gbé fájá agbára tó ń wọlé wá jẹ mí lógo agbára náà ló ṣe ó bá orílẹ̀-èdè wa jà ó máa ń bá àwọn èèyàn jagun agbára tó ń wọlé wá láti jẹ mí lógo some will walk majestically to your home they will walk to your life like a friend they walk to your life like a things that ẹni tí ó jẹ́ pé tó bá rí wọn ní beginning àti mo bá ṣe ṣe wàá rò wípé you got it God has have mercy on you but they actually came to eat up your glory ó gbàdúrà agbára tó wọlé wá láti wá jẹ mí lógo agbára tó ń wá láti jẹ mí lóúnjẹ bẹ́ẹ̀ ni bóyá ìwọ dẹ̀ ìwọ tó máa ń lálàá wàá máa rí rẹ pé tó bá sóúnjẹ tán tó bá sùn wá rí pé àwọn èèyàn ń wọlé wá wàá máa gbọ́ pé àwọn èèyàn ń wọlé wá jẹun yẹ́rì kàpá sàtàyàbà nágàbọ̀ sọkàyàbà gbogbo agbára òkùnkùn ẹni tí mi ò tí ò dáwó fún mi ẹni tí ò bá mi ṣiṣẹ́ tó ń bá mi jẹ oúnjẹ mi tó ń wọlé wá láti wá máa jẹ mi lóúnjẹ olúwa máa dá iná sun olúwa máa dá iná sun olúwa máa dá iná sun agbára wo tó bá ń là lárú àlábẹ tó bá ń ṣe tó bá rí pé tó bá ṣọ́ra tó bá ṣọ́ra gbogbo oúnjẹ wàá rí pé o lè máa rò pé oúnjẹ tó sì ni wọ́n jẹ they are eating up your glory They are eating up your sweat. They are eating up your energy. They can eat up anything. They can't cower. They are devourer. The Lord show me some things. I want to talk about tó bá jẹ oúnjẹ tó bá tún máa ha ìsàlẹ̀ pọ́ọ̀tù jẹ àwọn ẹ̀mí àìrí. Ìwárò èpo wàdẹ̀ bìlí ipò pípẹ́ nkankan. Wọ́n ti jẹ oúnjẹ yẹn tó bá tún máa wọ́n ti tún àìsàlẹ̀ pọ́ọ̀tù ẹ jẹ. Ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ ṣe mí. Pray it oh. Eh, Pray it olúwa gbogbo agbára tó ń wọlé láti wá jẹ mí lóúnjẹ tí mi ò béèrè fún agbára tó ń wọlé tì mí agbára ìkà ni o tó ń wọlé ti ọmọ mi tó ń wọlé ti ògo mi tó ń wọlé ti ògo àwọn ọmọ mi tó ń wọlé ti ògo ayé mi láti wá jẹ wá lóúnjẹ olúwa sọ agbára náà di òkú olúwa dá iná sun gbogbo wọn gbogbo agbára ìkà tó máa ń wọlé láti wá jẹ mí lóúnjẹ láti wá jẹ mí lógo láti wá jẹ mí áá olúwa dá iná sun wọn ó máa ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè orílẹ̀-èdè tí agbára ìka bá ń majority ìlú tó bá ní wàhálà púpọ̀ wàhálà yẹn àwọn sponsor of those trouble are from distance are people but they will have angel wọ́n máa ní angel i mean wọ́n máa ní angel no agents agents wọ́n máa ní agents tí ó máa bá wọn ṣagbó nígbà tó máa lè ṣílẹ̀kùn ok agbára ìkà tó ń wọlé tó ń wọ orílẹ̀-èdè mi agbára àjòjì tó wá ń jẹ mí lóúnjẹ agbára àjòjì tó wá ń jẹ mí lógo agbára àjòjì tó wá ń jẹ ọ̀fẹ́ mi agbára àjòjì tó wá jẹun tí mo ṣiṣẹ́ fún agbára àjòjì tó wá ń jẹ ẹ̀tọ́ mi. olúwa dá iná sun olúwa fi ikú agbára ìkà tó ń jẹ mí ló ń agbára ìkà tó ń jẹ ògo àwọn ọmọ mi agbára ìkà tó ń jẹ ògo ilé mi olúwa fi pa iná sun olúwa iná sun iná sun bẹ́ẹ̀ lórí kò ní padà agbára àjòjì tó máa ń jẹni lóúnjẹ agbára àjòjì tó máa ń dá tó máa ń jẹni lóúnjẹ tó máa ń jẹni lógo àwọn náà ló máa ń jókòó láti fi àwọn ènìyàn ṣẹlẹ́yà bẹ́ẹ̀ and they work nothing they do nothing wọ́n á tún máa sọ fún ẹ àwọn ló máa sọ fún ẹ ló máa júwe fún ẹ pé ò ṣiṣẹ́ tó pé ò ṣiṣẹ́ ni agbára jẹni lógo ni wọ́n wọn kì í jẹ ògo wọn tí wọ́n wà lọ́wọ́ wọn jẹ tó ń jẹ kò ń ṣàwọn ló ṣiṣẹ́ they don't work when they use something wọ́n bá fi anything bojú wọn kàn fi bojú ni olè ni wọ́n ń jà agbára tó wọlé rẹ wá tó máa jẹ oúnjẹ tó bá kó oúnjẹ sílé á sè tán ìjẹkújẹ la máa ń jẹ oúnjẹ tá a bá fowó rà aláṣẹ tó bá lọ patí oúnjẹ táwọn èèyàn kì í jẹ ńlé wọn jẹ ń patí àwọn tí ò bá àwọn oúnjẹ tó ń sàn ìjẹkújẹ la máa ń jẹ oúnjẹ tí wọn bá fowó rà gbogbo ẹnikẹ́ni àjòjì tó ń jẹ ògo mi tó wá tún jókòó sórí àti máa fi mí ṣẹlẹ́yà mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ọ̀run ṣẹ lọ́rùn ìkà tó wà lórí ọ̀rọ̀ mi ọkùnrin àti obìnrin obìnrin ẹ̀yin obìnrin náà lè pọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin obìnrin ìkà o ẹ̀yin obìnrin ìkà o ẹ̀yin obìnrin ìkà o ẹ̀mẹ́lò mo pè yín mo pè yín ní ẹ̀mẹ́ta ó yẹ máa jẹ́ ìpè ọ̀run lórí ọ̀rọ̀ mi ẹ jẹ́ ìpè ọ̀run lórí ọ̀rọ̀ mi ẹ jẹ́ ìpè ọ̀run lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ̀yin obìnrin ìkà o ẹ̀yin obìnrin ìkà o ẹ̀yin obìnrin ìkà o tẹ́ lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi tẹ́ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè mi ẹ̀yin obìnrin kan yóò ó yẹ jẹ́ ìpè lórí kò wa. <laughs> lẹ́gàbọ̀sọ tàyàrà ẹni tó gba ọ́fíìsì sórí Facebook ẹni tó mẹ́kọ̀ọ́ owó lórí Facebook tó jẹ́ ogun fún ẹ̀mí Ṣadé gbọ́ o ẹni tó ń ta owó tó nawọ́ tó bá nawọ́ lórí Facebook wé agbowó tó bá nawọ́ níbi agbowó tó bá nawọ́ lẹ́yìn àtọ̀tún àtúnṣe agbowó tó sọ orí Facebook di bí resources tó wá lóun fẹ́ sọ okùn sọ́wọ́ ọ̀mọ́ ọlọ́run okùn tó mú dání olúwa sọ́ọ̀sì lọ́rùn fún ọlọ́run pa máríkà bó sótáyà bàbá nẹ́gẹ́dẹ́ bó sótáyà bàbá ìpàdé òkùnkùn tá a ṣe lórí Facebook lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi lórí ọ̀rọ̀ platform lórí ọ̀rọ̀ ọgọ́ mi ó yá gbogbo àwọn tó ṣe ìpàdé ibi yẹn ikú one after the other kò gbé yípa bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà hmm. yáríkà pọ̀ sókáyà bá lè dè yá negedebo sokaya baba sentayaba magabo sokadeba yaba gbogbo ẹni tó ṣe bí ọ̀rẹ́ sí mi tó jẹ́ ọ̀tá mi tó bí ọmọ tó dàgbà gbọ́ o ó bí ọmọ kò tó mi lọ́jọ́ orí bọ̀ tó ti dàgbà kò ń ṣe kò ń ṣe kò ń ṣe minor kò ń ṣe infant kò ń toddler ń gbọ́ kódà kò kì í teenager ó ti yé ọmọ tiẹ̀ ti dàgbà ó fẹ́ kó ṣe dáadáa fún ẹ ó wá fẹ́ kẹ́mi má ṣe dáadáa fún ara mi àti fún ọmọ mi àti fún àwọn èèyàn tó tọ́ ó wá dúró ó ṣe bí alágbára mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ bí ikọ̀ àti ìrìjọ Elédùmarè pé okùn tó gbé dání tó fi ń so ènìyàn lọ́wọ́ ajajà yìí tó ṣètò fún mi gbogbo yípo okùn náà bọ́ sí yín lọ́rùn afọkùn yẹn fún yín lọ́rùn pa máríkà pò sọta ẹni bá ti dẹrù kà ló máa ń gbé fúnra rẹ̀ ẹrù ibi tẹ́ ẹ jì gbogbo yín po ẹgbẹ̀rù okùn tẹ́ gbé dání yẹn tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ fi so ọwọ́ èmi àbí tọmọ mi tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ fi dè mí mọ́lẹ̀ ó yá lórúkọ Jésù ògùn náà bọ̀ sí i lọ́rùn ó yá fi fún yín pa ó yẹ gbọ́jọ́ ikú yín bẹ́ẹ̀ lórí kò ní yí padà. sálọ ẹ ní jèrè ẹ̀yin ọ̀tá mi. ẹ̀yin ọ̀tá mi tó o bá ti ń ṣọ̀tá mi tó bá wà lábẹ́ platform say it to yourself say all your enemy ẹ ní jèrè mọ́ if you are not my enemy the Lord reveal something to me <laughs> ẹni tó jókòó sórí ọ̀rọ̀ mi láti máa fi mí ṣẹ̀sín ọlọ́run o gbogbo wọn pátákó rogodo àtọmọ wọn àtayá wọn àtọkọ wọn àtọ̀rẹ́ wọn gbogbo wọn pọ̀ ọ̀run dáṣọ àbùkù àti ẹ̀sín fún wọn. <laughs> Nabo shoka setaya baba. <laughs> hmm. aláṣẹ òkùnkùn aláṣẹ òkùnkùn aláṣẹ òkùnkùn ẹ̀mẹ́lò ni mo pè ẹ́ ẹ̀mẹ́ta mo sọ fún ẹ oúnjẹ ìka tó o sì ó yá jókòó tí kò jẹ tó o bá ti jẹ tán ó yá mú orí lé ọ̀nà ọ̀run máa lọ sòsè don't come back again. aláṣẹ òkùnkùn tó ń sè fáwọn èèyàn jẹ tó lọ fẹ́ ṣe tèmi mọ́ àti tọmọ mi ó máa jẹ májèlé rẹ fúnra rẹ ìwọ ló ní nǹkan ẹ ó yá gbé mi kó gbé jẹ tó o bá ti jẹ tán gbọ̀nà ọ̀run lọ ta láyà kó wá wọ̀ ọ́ ta ló sọ pé òun láyà tó gba contract bí lórí mi ṣòfò tọmọtọmọ ni ẹni bá ti gba contract bí lórí mi mi ò kí ń gba contract bí lórí èèyàn hmm, wọ́n dẹ̀ gba contract bí lórí àwọn èèyàn lórí social media yìí bọ̀ wo mi dáadáa tó bá gba contract bí lórí mi lórí ọmọ mi wàá jẹ iyán ẹ̀ níṣu. ọ̀run máa dín ọjọ́ ẹ̀mí ẹ̀ ọ̀run á gbé kúrú A lot of people join group. They join gang just to destroy other people's life. A lot of group, a lot of legions. People normally, they get that idea that tó bá ti they can destroy a nation. When problem is much in a nation, it e destroy whatever you are doing. Every effort of the nation, every effort of the good people, they want to forfeit because they believe they are legion ẹ tó háyè àwọn ogun mọ́ ogun ẹ tó háyè ogun mọ́ ogun láti fi jà ọmọ mi láti fi jà mí láti fi jà orílẹ̀-èdè mi láti fi àwọn olólùfẹ́ mi láti fi àwọn tó fẹ́ mi fẹ́ rẹ̀. àwọn ogun tó bẹ̀ yẹn kó ṣekú pa ẹ́ àárẹ̀ àwọn èèyàn púpọ̀ tó ti bẹ̀ mọ́ra yẹn kó sáàrin wọn kó sì dáwọ́ pa ẹ́ ẹni bẹ ogun mọ́ ogun fún mi ẹni ṣe ogun ogun fún mi bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà àwọn kan kóra jọ pọ̀ níjọ́ náà lọ́hùn mo rán ni àwọn pọ̀ ẹ jẹ́ ká wádìí ọlọ́run wọ́n ní ká wá kọ ibì kan báwo la ṣe máa ṣe wọ́n ní bóyá òkè ló wà according to bible wọ́n ní kẹ́ jẹ́ ká kọ ilé ìṣọ́ bábélì ẹ jẹ́ ká kọ ibì kan tó ga kéèyàn tó kó tó lè kọ bí bábélì kó ibi tó ga èrò púpọ̀ ló máa ń kọ ibi tó ga ọ̀tẹ̀ tó bá ga àwọn èrò púpọ̀ ló wà nídìí ẹ̀ ogun tó bá pọ̀ èèyàn púpọ̀ ló wà nídìí ẹ̀ gbogbo ẹni kọ́lé ìṣọ́ ìkà ti ayé mi lórí ọ̀rọ̀ mi ó yá kó wó pa ẹ́ gbogbo ẹni kọ́lé ìṣọ́ ìkà ti ayé àwọn olólùfẹ́ mi táyé ọmọ mi ìwọ ìdábẹ́ ilé tó kọ́ kó wó pa ẹ́. ta ni ò sanwó fún mi tó fẹ́ rán mi ní iṣẹ́ tó máa ṣe mí léṣe ó yá ọmọ tó bí kó ṣe kú pa ẹ́. ta ló ń yọ mí lẹ́nu ta ló ń yọ ètò mi lẹ́nu tó tún wá ń fi owó yàn mí lójú ó kọ́lé ìkà sílẹ̀ ilé ìkà tó kọ́kọ́ pa ẹ́ dànù. ṣe ògo orílẹ̀-èdè mi tán àbí tọ́lọ̀ fẹ́ ṣe ògo ayé mi tó kò ní ṣe ṣe fún àbí tó ga ọmọ mi tọ́lọ̀ máa tún àìsàlẹ̀ pọ́ọ̀tù jẹ mo súre fún ọ èyí tó ti jẹ kó di májèlé nínú rẹ ta lẹni tó gbaṣẹ́ bi lórí mi ó yá kán gbòkú ọmọ ọlọ́ka ẹ mọ́lé sórí social media tó ń ṣe ìkà lọ́sàn-án àti lóru ta lẹni tó ń onja ìkà tó dẹ̀ ń Canada ló lè oúnjẹ Nàìjíríà ló lè oúnjẹ London ló lè oúnjẹ gbogbo ìlú káàkiri àgbáyé ló lè ó sì tún ṣakọ lórí social media yìí gbogbo àdúrà fún edabe. bẹ́ẹ̀ Ọlọ́run gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tú láṣìírí ga sí ìwòwò níta gbangba fíṣẹ̀ a kí gbogbo ohun tó ní kó bọ́ kó lọ́wọ́ ẹ̀ ní kó bàjẹ́ mọ́ lójú. ní àgọ́ ìkà tí a ti dìde ogun sí mi ikú òjijì kó máa gbé wọn pa níbẹ̀ ní àgọ́ ìkà tí a ti dìde ogun sọ́mọ mi ikú òjijì kó máa gbé wọn pa mọ́bẹ̀. tèmi dúró ẹ̀dá bẹ́ẹ̀ olúwa fi ṣe sàrà fún ikú ẹni tó ń dẹrọ ọmọ mi dúró olúwa fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣe sàrà fún ikú òjijì àjọjí ènìyàn tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí ògo mi ó yá ìwọ náà gbọ́jọ́ ikú tiẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ lọ́sàn àti lóru láti da ìrìn àjò mi rú láti ba tí èmi bá ṣe jẹ́ gbogbo ohun tó ti fàárọ̀ àtọ̀sán àti wákàtí àti ìyálẹ̀ta àti àkókò tó wà níṣe kó bàjẹ́ mọ́ lójú. gbogbo ènìyàn tó gbaṣẹ́ ibi lórí ọ̀rọ̀ mi ó tún kókùn dání kó wé mọ́ ẹ lọ́rùn kó wé mọ́ ẹ lẹ́sẹ̀ kí afọ okùn náà fún ẹ lọ́rùn pa. mo súre fún gbogbo àwọn olólùfẹ́ tèmi àti èmi àtàwọn ọmọ mi mo gbàdúrà fún wa lónìí a ó rẹ́yìn ọ̀tá a ó rẹ́yìn ogun a ó borí ìṣẹ́ a ó borí òṣì a ó borí àwọn ogun tó máa ń fẹ́ borí ènìyàn a ó borí òmìrán ilẹ̀ yóò gbé òmìrán ayé ewu ọmọ yìí. Ha ha ha. ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ lè má wọṣọ tó wọ́n ògo tó wọ́n ògo tí ò ṣe é pa ògo tí ò ṣe é gbẹ̀mí fún ẹnikẹ́ni agbára tí ò ṣe é bàjẹ́ fún ẹni ìkàkíkà kan ògo ńlá ọ̀run gbé wọ èmi àti ẹ̀yin àti àwọn ọmọ wa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà. ìwọ pírẹ́sọ̀ ẹ̀ mélòó mo pe ẹ̀kan ìwọ pírẹ́sọ̀ ayé mi o gbogbo ẹni ọ̀pẹ́rẹ́sì ayé mi àtọmọ mi ẹ̀mẹ́ta ni wàá pè báyìí mo fóun sàlẹ̀ pé ẹlẹ́kẹta gbogbo yín pátá ogun ọ̀run tí ò kí ń gbọ́ tí ò kí ń gbà kán jókòó lẹ́yìn pa kán tẹ̀ nírìn kán fi iṣẹ́ ọwọ́ yín bí yín kán fi tẹ́ fi oppress kán fi ba yín jà kán fi ìkà ṣe láyé kán fi dojú ìjà kọ yín kí wọ́n ba nǹkan yín jẹ́ kán sọ̀dú agbára yín kán fi yín ṣẹlẹ́yà kán fi yín ṣẹ̀sìn kán fi yín ṣẹlẹ́yà kán fi yín ṣẹ̀sìn ó yá gbogbo ọ̀pẹ́sọ̀ ayé mi gbogbo ẹni ọ̀pẹ́sì mi gbogbo ẹni ọ̀pẹ́sì ọmọ mi gbogbo ẹni ọ̀pẹ́sì àwọn olólùfẹ́ mi gbogbo ẹni ọ̀pẹ́sì platform mi ẹni tó lò máa dìmọ́ọ̀tì mi ọlọ́run tó dá ayé àti ọ̀run láti òní lọ kó lọ grind them to pieces let there be pestilence in their life let there be turbulence in the flies parts of their life where they are taking off. Let them be turbulent. Anytime they want to take off. Let them be turbulent. And the one that have taken off already. The vessel, the plane, the car of your life shall get into turbulence. Your life, your car of your life will somersault until you finish Until your life is gone, this somersault will not stop. Oppressions, so shall it be for you and your supporters. In Jesus' name. Thank you, Father, for this moment. We worship you. In Jesus' name. Um, yèyé kan àbí yẹ̀yẹ́ Modúpẹ́ ó ní pẹ̀lẹ́ Bọ́lá wọ́n máa kí yín pẹ̀lẹ́ lọ́dún yìí wọ́n máa kí yín pẹ̀lẹ́ lọ́dún tó bá jẹ́ èdè tó dáa lẹ sọ fún mi tó bá jẹ́ rere lẹ mìíràn fún mi kíre náà bá yín tó bá jẹ́ ẹ̀gàn lẹ pa fún mi tó bá jẹ́ òwe lẹ pa fún mi kí pẹ̀lẹ́ kan kí yín pẹ̀lẹ́ lọ́dún yìí. àdúrà ni mò ń gbà amen ni èèyàn tó bá dáa good person will do you don't do that you don't kí me pẹ̀lẹ́ mi ò ní rogun sọ́ọ̀rì mọ́. tó bá dẹ̀ jó yín excuse me I don't pray all the time ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa ṣéèkì ẹ̀yin ọ̀tá mi. ẹ̀yin lẹ́gọ̀jì enemy ẹ̀yin lẹ́gọ̀jì. ẹ̀yin lẹ́sẹ̀ kìíní ẹ̀yin lẹ́gọ̀jì. akọ ilé ìṣọba bẹ́ẹ̀lì láti fi da ọlọ́run láàmú wọ́n iná fi da ọlọ́run láàmú yẹn iná fi da ayé láàmú títí dòní bẹ́ẹ̀ ni ó da àwọn tó ṣe láàmú kó wá da gbogbo ayé láàmú ọ̀tá gọ̀gùn the beginning of it will look like they are succeeding enemy is always a, a loser. orí yín bàjẹ́ dé tó wọn ọ̀nàjọ bí dé tó wọn ọ̀nàjọ bí wọ́n ló ní jísọ̀ ọ̀bàná stop your fokiri dé tó wọn ọ̀nàjọ bí torí ẹ̀ náà ṣe ń ka gba àwọn ọ̀dà wọn ẹ̀mú ẹ̀ dé tó wọn ọ̀nàjọ bí you know you are not my enemy and I don't hate you but you are the owner of gislover. ìjẹ̀bú forum ló wà lọ́ndà gislover mi ò bá gislover jà ọ́ mo rí pé ó ń jíjà alẹ́ púpọ̀ ni. gbogbo ẹni mẹ́rin sọ protection god to fight me ọmọ ò ní gbèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ẹnikẹ́ni tó bá ti ń fún Esabod lówó tó support Esabod láti máa bá mi jà hmm? ọmọ ò ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ read my lips àdàbí tí máa ṣe bẹ́ẹ̀ fún ẹ ẹ̀ ní jèrè. ẹ̀mí ṣe kí ní ẹ̀yìn jèrè ẹ̀yìn tó dàjẹ́. I came to pray this prayer because of àwọn olólùfẹ́ mi àwọn kọ̀ọ̀kan àwọn tó fẹ́ràn mi àwọn good people ló fẹ́ràn mi àwọn èèyàn gidi tó fẹ́ kórílẹ̀-èdè dára ló fẹ́ràn mi. wọ́n máa wò báwo ni ìkó pariwo lẹ́nu jọ́ mẹ́ta ìkó ṣe kíní kan. orin ti burú mọ́ tilẹ̀. you can't know what I will do next. Ah, olórí Auto Bola ẹ̀yin fourteen lẹ fi láìkì sí gbogbo ẹ̀yin fourteen tẹ fi láìkì sí ọwọ́ tẹ fi tẹ́yìn ní fi gbọ́mọ sí ti yín ẹ̀mí tó máa ń ṣe dáadáa láyé tí ò kì í ṣe bí ọlọ́run á gbé sínú yín ojú mi dọ̀ nínú picture yìí mo ṣe jí ni I was sleeping mo sùn ni mo sùn. dàgbà ní ti àná àwọn kan wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń fi ìṣòro àti ìdààmú fún orílẹ̀‐èdè nàìjíríà. God bless you. Thank you, ma. ẹ gbé fóònù àwọn olówó tó wò yọ lára wọn olówó gbó tó ṣílẹ̀kùn fòlé olówó tí ò yọ lára wọn. ẹ rí i pé mo sùn ni ẹ rí i pé ojú mi ẹ yẹ kí n tẹ̀ fọ ojú mi tó tó jáde gan lẹ́yìn kan àkínlò lálá lẹ́nu. <laughs> ẹ̀yin olè ẹ̀yin olè ẹ̀yin olè o hmm. orí ní burú ilé babaláwo tẹ́ bá tún lọ àdílé àfa mọ́tò yìí máa ta máa tọ́ọ̀tì lọ́rùn abẹ́tẹ́lẹ̀ ẹ̀mẹ́ kú sí ẹ má kó bá ẹni tó bá yẹ pé ń wọ mọ́tò ẹ má kó bá àwọn èèyàn tó bá bá wọ mọ́tò tó lórí burúkú bá yín jà báyìí orí burúkú yìí. Let me tell you something. Somebody called me yesterday. I want to just Ẹni yẹn gay lady, I know her from South Africa. I've talking about her before. You know one thing about me, when I see you, I smile at you. Some people believe that ṣé ọkọ bá ti ṣe nǹkan mi tí bá tún padà rí wọn ó máa ṣe dé stage kan tí máa fi. mo máa ń fún yàn long rope gan kí n tó gbọmú fún pátápátá kí ilẹ̀ tó gbọmú fún yàn gan mo máa ti gbàdúrà gan màá tún bẹ ọlọ́run tì pé kó help mi láti lè gbọmú fún ẹ mọ tún mo gbọmú fún yàn like kí n lè bóun ẹni yẹn finally I may see you I may not fight with you. I may not even hide you like this or neglect or do somehow to you when I see you. But I will just I will see you but mama will be going mi rí and come mi Me mi má rí ẹ o lè dúró síwájú mi kí I will see through you I will not see you I will see after you. I pray to some level like that. <laughs> lady mo mọ̀ láti South Africa kò ń ṣọ̀rẹ́ mi pàṣẹ bọ̀ tó jẹ́ ọmọ ìjẹ̀bú mo ti sọ́rí ń jọ sí ó ní mò ń pè ní tí mo fẹ́ interview ẹ̀ because ó sọ àwọn ọ̀rọ̀ kan ní àná ọmọ ìjẹ̀bú ni o she's not my friend I don't even know how we come across her ó fẹ́ ṣe òun náà fẹ́ ṣe ìwé ńgbà yẹn kì í ṣe ìwé ó fẹ́ ṣe business like ó fẹ́ ṣe business registration in tí bàbá ọmọ mi ń ṣe tá ń ṣe business tá ń ṣe ló fi wá ṣe ń gbà yẹn. títí di bá a ṣe ń mi ìmọ̀lé tó ń gbé she came to our house I remember we are living in not Nasarena we are living in Southgate ilé wa ní Southgate ló ti wá bá wa Southgate ló wá ń gbà yẹn. a gbé agbékàkiri ah, ní jọ́bẹ̀kì o nígbà tó wá bá wa nílé ẹ mọ̀ pé tí ó kójọ́ ọmọ ìjẹ̀bú bàbá ọmọ mi half Lagos half ìjẹ̀bú ṣe ti understand Lagos ṣe pẹ́ẹ́pẹ́ Lagos ni wọ́n Lagos ni. àti ìjẹ̀bú ẹ̀ṣá ti ọ̀dẹ̀ sàmẹ́yìn bọ́jọ́ máa pé wọ́n máa ń sọ ìjẹ̀bú ṣe máa pé gbogbo àwọn lẹ́kì eh, ìjẹ̀bú náà máa ń sọ gbogbo àwọn ìbẹ̀jú lẹ́kì gbogbo àwọn ibi gbogbo bẹ̀yẹ ìjẹ̀bú náà máa ń sọ ìjẹ̀bú holds that place gbogbo lẹ́kì yẹn ìjẹ̀bú ló ní gbogbo ẹ̀ o àwọn tó migrate wá láti ìjẹ̀bú ńgbà yẹn nígbà tó níyọ̀ wọn oríṣiríṣi nǹkan ṣe tó máa ń pẹja mẹ́ àwọn ló ní o so they are the same lẹ́sẹ̀ wípé tó bá ti lọ tó gba tó bá ti lọ sí orí lọ́nà orí mẹ́ẹ̀dúlọ́run tó bá ti kọjá lọ sórí mẹ́ẹ̀dúlọ́run tó ń cross sí water side bẹ́ẹ̀ wọ́n tún já sí jẹ̀bú wo pín kankan bẹ́ẹ̀. mo ṣàmọ́lédì true that mo ti sọ lẹ́jọ́ sí bọ́ téèyàn bá wá sọ́dọ̀ mi wọ́n ti mo fẹ́ kó o mọ̀ tó bá wá tó bá jẹ́ burúkú ló ṣe tó bá jẹ́ burúkú ló ṣe mo lè báyìí sọ̀rọ̀ two hours ẹni yẹn mò ń pè yẹn mo pè dàrẹ́ tó ní ká sọ ní WhatsApp mo ní mi ìwọ WhatsApp mo ní direct call mo fẹ́ ṣe two hours la fi sọ̀rọ̀ direct call two hours lèmi mo pé mo wà lórí live chat mo pé ṣé ti yé bẹ́yẹn mo tún sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Elédùmarè gbogbo ẹni bá lọ ń sanwó fún ẹ sábọ̀ láti máa ṣe mí níbi bó bí gba ọmọ stop it now kó tó di pé ó lè tì fún yín I don't have time for you. It's not that I cannot do whatever you are doing, those evil. But the evil in me is not activated. The evil in me is not activated. For my prayer to be answered. Because àdúrà olódodo ló máa ń ṣiṣẹ́ agbára. So, much more. mo shout. lórí chat lánàá tí mo ń pariwo alert alert. Kẹ́ lè mọ̀ wípé àwọn tó ń speak fún Wùmí pé wọ́n fẹ́ kórí justice I náà ló ń sponsor I want àwọn tó ṣe àfẹ́ẹ̀rí fún olè àwọn náà ló tún ṣe àrìnà kò fún ọlọ́pàá tó máa mú wọn. àwọn tó ṣe àfẹ́ẹ̀rí fún e fún olè ló ṣàrìnà kò fún ọlọ́pàá ìyẹn mi pé àwọn tó ń lọ ń bí ló lọ ń bí they are playing game with Mohbad's dead okay. Read my lips once again. Read my lips once again. Mohbad was used for sacrifice. Simple as that. Ìyá Mohbad dẹ̀ sọ tòótọ́ ọ̀rọ̀. Wọ́n dẹ̀ máa wọ́n máa búlì wúmà Titi, and all that. máa fi dé ni. Nígbà tó wá pè mí lánàá yẹn, kò pè mí ó kàn wá platform mi ṣe mọ̀ pé nígbà yẹn wọ́n ní comment on that platform they purposely and deliberately doing that and àwọn èèyàn tó jẹ́ pàtàkì tí máa ń they won't comment under my platform if I call the government of Nigeria and if they have if you are here they listen to me they will never comment if the EFCC is here they will never comment but they will hear whatever we give in, the order we give not the order whatever information we give in, they work on it if I call Canada government if they come under my platform they will not comment they will not put like They will not put law. But whatever we have, if it is true, that information will be hurting on immediately. Is it wrong? If I call America, if I call FBI, they may not say, yes, we are here. They will listen and they will do necessary thing. So don't joke with your life. I'm not joking with you. You know, now I, I put this like a prayer. You understand me? I use it as a prayer. And a time is coming. I'll call you out whatever evil you are doing i will call you out To bá pààyàn ò lè jẹ́ mi ò dẹ̀ ṣe pa ọlọ́ngọ́ wọ́n ní dágunró ò ṣe jẹ tó ń jẹ ẹ̀sìn kò ṣe wọ́n kọ́ má jẹ dágunró èmi tí wọ́n kọjá dágunró torí pọ́lọ́run tó dá ayé àti ọ̀run tó dá dágunró ló wà nínú mi tó tóbi gan kò ṣe pa. so nígbà tó pè mí mo ṣáà rí i pé mo ń bẹ yín sí díẹ̀díẹ̀ ìgbà tó pè mí yẹn ṣe mọ̀ pé mò ń ṣe iṣẹ́ àti Bukky Jesse lọ́wọ́ ó lè ní wọn gbogbo yín ẹ̀yin tẹ́ ẹsẹ̀ pẹ́ ń taṣọ yẹn bó ṣe kọ́kọ́ wá lánàá aṣọ tí mo fi ṣe píṣọ yẹn ṣe mọ̀ pé lòun wà ní Korea ẹ má kówó fún Jùmọ̀kẹ́ o ẹ má kówó fún o ó ní ẹ mọ́ mi Bukky jẹ́ ká ṣe jẹ́ pé cause of recent ó kàn rí mi wọ́n wò pé òkè mi ìlera ṣe tí má fẹ́ raṣọ lọ́dọ̀ èèyàn ní má fẹ́ raṣọ ń Korea màá ra ticket tí n bá lówó tí n jẹ́ pé wù gan láti lọ pé mo kàn fẹ́ lọ I will buy ticket Canada ni wọ́n ń pè bí báyìí mo ti níwèé Canada you opportunity kì í ṣe pé mo fi ń post gbogbo ìtẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣe tó máa rí pé wọ́n hate mi if they hate me wọ́n máa throw me. tipẹ́tipẹ́ àwọn èèyàn tí wọ́n ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa ní kó wá ṣèkà fún mi wọ́n ò ní mọ̀ pé wọ́n ń ṣera wọn ni àdìyẹ ìgbà tó kọ́kọ́ bá ṣèkà fún yẹn because they know that I'm going to talk and tó bá dẹ̀ táṣì lè bá fẹ́ tú kó ṣe tẹ́ nìkan ló máa tó máa tú pẹ̀lú ṣéènì ni àwọn tó bá wà nínú ṣéènì gbogbo ló máa jọ túpọ̀ don't disturb yourself if you want to you don't disturb me and don't disturb my finance don't disturb anything I do if you don't want your life to be disturbed because I see on my case a lot of people have been disturbed and it will continue to be disturbed like that if you don't care it's not taking so leave me alone ló But jẹ́ bẹ́ẹ̀ gbà tó ṣàpè mí yẹn ọ̀rọ̀ Bukky Jesse dẹ̀ ni mo the Bible lọ́wọ́lọ́wọ́ tóun ló wà nídìí báìbù lélẹ̀ lónìí gist lover kì í ṣe rọ ẹni tí mò ń sọ yìí ó close mọ́ tóun lára àwọn bẹ́ẹ̀ ni ó close mọ́ tóun gan ọmọ ìlú kan lòun àti tóun ọ̀nàjọ́ bí tóun ọ̀nàjọ́ bí ìgbà tó ń bá mi sọ tó ń sọ gbogbo ọ̀rọ̀ lóríṣiríṣi mo wá béèrè lọ́wọ́ ẹ pé gbogbo nǹkan tí tóun ọ̀nàjọ́ bí sọ nígbà tí Mohbad kọ́kọ́ kú ń kọ́ tó ní pé wọ́n bá ń sọ kankan ó lọ́rẹ̀ ó kọ́kọ́ dúró sí wọ́n sọ nǹkan tó máa sọ fún mi kó tó di pé wá sọ ó lọ́rẹ̀ ò òun kẹlẹ̀ mọ́ pé Wùmí kọ́ ló pa Mohbad bọ̀ Wùmí wọ́n fẹ́ máa wò ó tó pé Wùmí ń ṣe ìṣìná ṣó ti yé bẹ́ẹ̀ yẹn Wùmí dẹ̀ tún sọ pé láàárín àwọn twenty something ò lè pa Mohbad a lot of mystery ló wà lórí ọ̀rọ̀ Mohbad but quite unfortunate that a lot of young lady on this social media that ẹ máa trust pẹ̀lú àwọn nǹkan kan tó good ẹ̀ nímọ̀ pé they are criminals irú nǹkan tí wọ́n ń ṣe yẹn to me gbogbo ó ń jẹ́ kẹ́mi mọ̀ gbogbo wọn yẹn criminal ni wọ́n àwọn young ladies tí bá ní kí máa dárúkọ gbogbo wọn they are hurting they are behaving they are doing criminality i mean criminal things on the broad daylight and nígbà tó kọ́kọ́ tó sọ fún mi yẹn tó rí aṣọ tí mo wọ̀ yẹn ó ní aṣọ yìí níbi tí òun wà ní Korea ó ní ṣoríire jùmọ̀ká mo ń pè ẹ́ ń sìn kó lè mọ̀ pé mo káwọn mo yàwòrè ju ẹ ọlọ́run níjẹ́ yàwòrè ó burú gan he knows me that i don't take nonsense like tó bá wá sínú ilé mi tó kójú obìnrin yẹn mo máa ń ba ṣeré but jọmọ pé wà rọ má máa bá dáàdì búkì ṣeré oko àtòbò nǹkan bẹ́ẹ̀ ọkọ ẹ̀ wà ń kórìíyà ìmọ̀ ọkọ ẹ̀ rí but tó mọ̀ pé àwọn tó mọ̀ mí nà wọ́n mọ̀ pé mi mo máa ń kọ́kọ́ ṣe bí ọ̀dẹ̀ fún yàn but tó bọ́rí mi bá tọ̀nà lẹ̀ fún ẹ̀ wá jẹ́ wo wa. wá regret láyé ẹ pé kí ló ṣe ṣe ní ẹ̀ fún so don't see me like a fool ó yà wèrè ni ó ní aṣọ tí mo wọ̀ yóò ní seventy dollars. ló máa ń ta ń kórìíyà tán bá fi korea tán bá fi korea dollar wọ́n bá fi american dollar seventy dollar compare nigeria canada dollar that's almost one something dollar ok tán bá kó wá láti korea owó kan náà máa fi kó láti korea ẹni tó bá fowó ṣòwò kì í ṣe iye tó máa ta àwọn aṣọ tí mi bá dẹ̀ ra quality of korea quality of èyí tó bá dáa ju èyí tí wọ́n kó lọ sí àwọn tó ń speak fún yẹn òun ló máa ṣe òun mò ń wọ̀ gbà tó máa yá ó tún gbé ọ̀rọ̀ kìíní sí mi lẹ́nu pé irú ìyàwó wàsíù àìlè yẹn ń sìn ó kàn ń gbá wọn lórí social media ní oúnjẹ mù láì lọ ìyẹn ó tún sọ̀rọ̀ yẹn wọ́n rò bóyá ti bá jí làrú màá bá fetí àjà màá máa bá a ṣe it's not my friend and it cannot be my enemy wọ́n ti wá wọ́n ti gbọ́dọ̀ fetí àwa ńgbà tí mo ti ẹ̀sìn wà pẹ̀lú Wàsíù tèmi àti ẹ̀yìn wà báyìí wọ́n gbé nínú ilé mi wọ́n máa wá ẹni tó wá ń ta ó máa ń kó wòṣìwòṣì wà ńgbà mo kàn kọ́ ń wòṣìwòṣì ni tí máa fẹ́ Dubai ni mò ń gbé ibi tó ti lọ ń kó ọjà yẹn Dubai ni ṣó ti yé ń gbà yẹn á dẹ̀ kẹ́rù wá sínú ilé mi á ní kí n bá òun rà á màá dẹ̀ ra lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé torí pé mi ò rí ní Dubai mo kàn fẹ́ ẹ̀pẹ̀ ni màá rà sí padà ibẹ̀ ní Dubai mo kàn fi ẹ̀pẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ ẹni yẹn bá mi sọ̀rọ̀ ńgbà yẹn ó máa ma sọ̀rọ̀ fétíà fún mi fétíà tún sẹ́ǹdì káàdì ẹ̀ sí mi àti nọ́mbà ẹ̀ fétíà mo pe ó pe fétíà ó ní kó bá mi sọ̀rọ̀ ìyẹn lẹ́fì mọ́ pé nígbà míì tó máa ń sọ pé ọ̀rẹ́ fétíà ni Wàsíù máa ń fẹ́ gbà mí ó lè má jọ ọ̀rẹ́ fétíà kó jẹ́ pé tó máa sọ pé ẹni yẹn ò wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa ra nǹkan ṣe pé tí Wàsíù bá dẹ̀ ń fẹ́ wọ́n ti tí Wàsíù máa ń láìkì ni pé obìnrin tí Wàsíù bá ti fẹ́ tó bá dẹ̀ ń fẹ́ aṣọ ni nọmba one tó máa kọ́kọ́ máa rà àti cream ó máa jẹ́ kó present ara ẹ̀ bíi pé yes ọkàn wọn balẹ̀ wọ́n dẹ̀ lówó lọ́wọ́ so that people will address you good wọ́n lè sọ pé Wàsíù ń tọ́jú èèyàn so Fathia called me Fathia Fathia alifatia ìyàwó Wàsíù yẹn ó dẹ̀ fi ẹni tó kó ó ní kí n bá bọ̀ àwọn onílé ìṣe oríṣiríṣi bó ṣe kúrò níbi ẹni ẹ ṣe kúrò lọ́dọ̀ mi mo wá pe Wàsíù mo sọ fún Wàsíù but because èmi rí bíi pé dirty game I saw that like a dirty game you understand me ẹni tó dẹ̀ ní kó gbé wá yẹn ẹni tó dẹ̀ sọ pé kó gbé wá yẹn ẹni tó ní pé ẹni tó wọ́n ṣe wá yẹn ẹni títí àná lè mọ̀ pé wọ́n sọ pé à ah, wàsíù girlfriend wàsíù ni mo ti pé kó wá rajà ó máa rajà gan a ní kí ló kàn ẹ́ ń bẹ̀ ṣe gbogbo ẹ̀ tún máa nọ́jà sí ṣọ́ọ̀bù ẹ̀ ṣú ti mo pe wàsíù mo dẹ̀ sọ fún mo ní ẹnìkan wá láti ọ́fíìsì ọ̀rẹ́ fatia ó wá ó sọ pé kí n ra àkọ́ lọ́dọ̀ fatia fatia náà bá mi sọ mo ní èmi mo ní such things like a dirty game to me èmi pẹ́ ní gbòòrò but mi máa ṣe fún yín bí ọ̀dẹ̀ mo ní is it like a dirty game to me i don't do such thing kí n máa lọ rajà lọ́dọ̀ fatia kí n wá ṣe bíi pé kò mọ̀ mí kò mọ̀ mí kó lọ fògùn sí aṣọ fún mi àbí kó lọ ṣèkà fún mi kí n fẹ́ lọ ṣe mẹ́ àbí kó tún dọ́gbọ́n access mi kájọ ya fọ́tò tán tó bá ya fọ́tò tán tó bá di létà àwọn àti pé ọ̀rẹ́ fẹ́ tí àdẹ̀ ní o kíríkan kíríkan létà ó tún wá ṣe kíríkan tó wà lọ ṣe kíríkan kíríkan tó understand bẹ́ẹ̀ so all those games yẹ ti understand mo ti sọ fún Wàsíù rí arántí ọ̀rọ̀ tí mo sọ mo tún send message torí pé ó ń gbà mí tó bá pè kò ní gbàgbó I send message and I use to voice note also and message ṣé ti yé obìnrin tó wà yẹn wà ń ta jewelries kò ti bẹ́ẹ̀ yín tí mi ò ní ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ á ní new design kan ti wá akiri kan kiri kan tí máa fẹ́ tí máa ní mo fẹ́ patronize ẹ̀ ní two hundred wọ́n lè ní kí n kó ètò bá wù mí òun mọ̀ mí ó trust mi màá send owó sóhun màá kàn fi kálá nǹkan tí mi ò ní ìdìgàn màá kàn ṣáàrà nírakúra ìsílé ege wèsìwèsì yẹn náà gàtà kiri ní wa ní kẹlẹ́kù you understand and I don't go apart from kankan pèèyàn sí party ẹ̀kọ̀ọ̀kan jí gbogbo wọ́n má pè mí sí party hundred màá lọ sí ten I don't go to all parties so nǹkan tí mo ṣáà ń sọ ni pé lady yẹn wá pè mí lánàá ó ṣàwà ń ju àwọn iṣẹ́ kan tó fẹ́ kí n ṣe fóun Jùmọ̀kẹ́ ó kéré gan-an mo dẹ̀ ń sọ fún lánàá yẹn mo ní inú bí mi mo rẹ́gísà mind mi ó tún sọ ọgbọ̀n pé ẹ̀ kí èmi náà lọ ṣe lọ́dọ̀ Wàsíù Àyìndé mo wá gbé píkṣọ̀ jáde gbogbo náà mo ní ṣé owó tí mo ná fún yẹn ni mo sọ fún àwọn tó kàn fẹ́ máa yẹ̀yẹ́ mi mo fẹ́ sọ fún pé mi ń ṣẹgbẹ́ ìyá wọn jùmọ̀kẹ́ náà gangan tó ń sọ̀rọ̀ yẹn bóyá ti pẹ́ ń kórè àtò tí ò náwó fún Wàsíù wọn ò kò tó mi kò tó anything tí tọ́lọ tí mo ṣe nínú ayé kò tí ṣe bẹ́ẹ̀ ni mo sọ kò tó mi mi ìdẹ́ ń báyàn ṣe competition mo ti sọ fún yín tẹ́ bá ti jọmọ ìjẹ̀bú yẹn pákó ẹ̀ ẹ má lè lò mí fúnṣẹ́ kan nítorí wọ́n kọ́ sọ lórí platform ni pé ó mà kọ́ wáyé tẹ́ fi ń flag show mi why are you flagging my show ìwọ tó flag show yẹn má jẹ́ kí n ṣépè fún ẹ. nígbà tó kọ́kọ́ wọlé ó fún mi láwọn iṣẹ́ tó systematically ló fi fún mi láwọn iṣẹ́ tó ń fẹ́ kí n ṣe ó fẹ́ kí n come fún ìyàwó Wàsíù Àyìndé lónìí wọ́n sọ pé wọ́n sọ pé ó ń tajà owó ọwọ́ Lizzy Anjorin lẹ̀ wà nínú iṣẹ́ yẹn Lizzy Anjorin tó máa ma sọ pé Ìyábọ̀ Òjó ló ní ṣẹ̀pẹ̀tẹ́rì ó jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan tó dẹ̀ máa ma tún rọ́pẹ̀ nìkan ní ṣẹ̀pẹ̀tẹ́rì Ìyábọ̀ kì í ọ̀rẹ́ mi kò dẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi mi dẹ̀ fear any one of them àfi tó bá yẹ pé mo kàn fẹ́ cool down ó tún wá ṣe tán ó tún wá sọ fún mi pé mọ́mí bú kẹ́ kúrò lórí social media ẹ lọ gba ṣọ́ọ̀ kẹ́ máa tajà kẹ́ kúrò lórí social media ò ní jèrè ẹ sábọ̀dù wà lórí social media látọ̀dún yìí orí social media náà ló ti lóun tajà mo ní website ńbẹ̀ yẹn iṣẹ́ tí mo ń ṣe náà mo ń ṣiṣẹ́ àwọn gọ́ọ̀mẹ̀tì nàìjíríà wọn ni kí n kó social media gọ́ọ̀mẹ̀tì Canada ò sọ fún mi pé kí n social media because my platform mo ní platform ẹ lè máa fẹ́ máa restrict ẹ ẹ má worry you will see ẹni tẹ́ ní kó má grow yẹn ó máa grow jù yín lọ tó bá yá ọmọ tẹ́ ní kó má wáyé yẹn tó bá wáyé ó máa ga jù yín lọ. tí n bá ṣe tán ẹ máa fún mi ní like bíi fíù kí n bá lè máa fi bẹ́ẹ̀ like mi kí n bá lè kúrò lórí social media ta ni like yín help wọ́n máa ń ra like ẹnìkan sọ fún mi tí bá fẹ́ máa fẹ́ like iye kan báyìí ó wà lórí bíbà iye tí máa san tí bá fẹ́ kíní kan wọ́n ń rà wọ́n sanwó fún I don't need one I don't have money to waste don't give me fake love I'm loved by God and by good people that want God country to be okay. I'm not being loved by criminals. Criminal cannot love me. One. Ó wá sọ fún mi, ṣé mọ̀ pé jẹ́ ń show yín. Ó ní aṣọ mo wọ̀ yẹn, ó ní kò wọ́n ní Korea. Mo wa sọ fún lánàá, mo lọ́jọ́ tí mo dẹ̀ ti máa ń rẹ̀ ní ní orí pẹ̀láṣọ gidi rí o. Even ọ̀tá wà ní South Africa go tó wá máa wọ skirt and blouse báyìí mi ò like irú because èmi like quality things mo dey like up and down to me your choice is not my choice my choice your choice is not my choice my choice is not yours. mo fẹ́ gbé fídíò yẹn jáde. mo fẹ́ gbé jáde kí ẹ wo nǹkan tó kọ sábẹ̀. mo fẹ́ gbé jáde kí ẹ wo nǹkan tó kọ sábẹ̀. fídíò tí mo ṣe lánàá fún Bukky Jesse. ẹnìkan náà tí mo máa sọ̀rọ̀ gan tó bá ti yá ó lè ṣe nǹkan fún mi o tó bá ti yá ìyá olówó kan tóun tó máa ń parẹ́ lórí fi social media máa tẹ̀ sójú ẹ̀ máa tẹ̀ sójú ẹ̀ ó máa tẹ́ lọ́wọ́ rẹ̀ ó lè gbéwèé òṣì kọ̀ọ̀kan wá sí Canada mọ́ you sue me that time yẹn wọ́n sue mi kí má bàa ríwe gbà àti gbà iná àdẹ̀ lè jalè àdẹ̀ máa ṣe dáadáa ní Canada yìí a máa ṣe dáadáa ọmọ mi máa ṣe dáadáa ó ti yẹ yín Canada ni wọ́n ń pe bíi tí bá wálé máa ṣe dáadáa mi expect any for any nonsense thing from any olórí burúkú apàyàn fi fúnyàn lówó kọ́bọ̀kọ́bọ̀ I don't want that from any bullshit person gbogbo ẹni tó bá dẹ̀ ti ń fi èèyàn ṣètùtù lórílẹ̀‐èdè Nàìjíríà may your children children perish in your presence may your children perish gbogbo ẹni bá ti ń fi èèyàn ṣe ìrúbọ be gbé ọmọ sí. Si wọ́n ti gbọ́ wọlé wọ́n ti gbọ́ wọlé platform yìí kò distribute wọ́n gbọ́ wọlé. mo fẹ́ fi mẹ́sẹ̀jì ẹ̀wọ̀n yìí. tán bá wá náà gbà mí wọ́n ní àmà kọ́mẹ́tì sọ́dọ̀ ẹ̀ ó máa fi small lọ́wọ́ rẹ̀ èmi Bọ́lá Fọláṣadé bóyá tẹ́ bá gbọ́ pé mo rọ́ọ̀kù rọ́ọ̀kù làjà èmi yọ́n ṣò mí lọ́ọ̀fù láti kékeré ni èmi tí mo ti deny am from love I love myself and God love me I deny myself from from love Papa. so ìwọ ló máa gbé fake love wèrè kan wá ló máa rò pé ó fẹ́ tìrìlì mi if I do help to you I just do it for God's sake ni eh? you loving me love will call love will need We love anybody èṣù tó yẹ pé wọ́n jù sínú ayé tó yẹ pé ó pọ̀ nínú ọkàn àwọn èèyàn gan tó ètò Ọlọ́run bàjẹ́ bàjẹ́ ṣé mi Mama. máa expect ẹni tẹ́sù ń gbénu ẹ̀ kó wá lọ́ọ̀fù mi tó ètò Ọlọ́run tèmi ń sìn tó dẹ̀ ètò Ọlọ́run tó dáa what kind of love is that no be juju be that don't be fool. dóbi sí ilé ìkọ́bẹ̀ rájú rẹ àyàmùfọ́gbá iyán rẹ. mo fẹ́ fi mẹ́sẹ̀jì wọ̀nyí ni ẹ máa kọ́gbọ́n ẹ má wá sọ́dọ̀ mi ẹni tó bá ti ń ba tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ máa ṣòfò àwọn ọmọ kéékèèké ni mo fẹ́ máa speak fún nísà àwọn ọmọ innocent but ìwọ tó bá ti ń fèèyàn ṣètùtù yẹn ọmọ tiẹ̀ ò lè save I tell you ọmọ ẹ ò lè save o bá máa protect wọn o bá bí triplets lẹ́ẹ̀mẹ́wàá wọ́n máa ṣọ́kú lójú ẹ̀. tóbi sí ilé ìkọ́ bẹ́ẹ̀ rájú rẹ àyàmùfọ́ gbá iyán rẹ tóbi hmm. sí ilé. Yes ó ti delete ẹni. so omi ìfẹ́ fi orúkọ ó yà ó ti delete most of the message ó ti delete ẹ̀ ń sìn but ìkànnì bí ó ní iyabuki send me your whatsapp number let me send list to you níjọ́sí náà ńgbà tí mo tí ó bìlì pé wọ́n bìlì pé mo fẹ́ rí owó kékeré kan wọ́n máa ń ṣọ́ mi ní o láti wí pé táìmù bọ̀ tí mo fẹ́ rí owó mo bọ̀ wọ́n ṣe mọ́nítọ̀ mi tó ó kàn fún ẹlẹ́dìí kìíní ó wá pè mí pé nígbà yẹn náà ló pè mí nígbà yẹn pé kí jẹ́ kó òun sèǹde wa lóun ní lẹ́sì gbogbo lẹ́sì lóun níyẹn náà copy and paste ní tí mo lè rí lórí AliExpress no AliExpress Alibaba Alibaba gbogbo àwọn shops ńláńlá ń bìbà Alibaba òun ló ní branch wọn tó wà ní Canada tó wà ní Quebec bí ló ta gbogbo àwọn furniture tí mò ń lò yìí èyí tí mo jókòó sí ilé kankan ni wọ́n ta fún mi gbogbo fáyà kìnnì àwọn kọfí tèbí yìí even my so my bed gbogbo bed tí mo ń lò Alibaba branch wọn tó wà ní Canada ṣe mo pé kì í ṣe tán bá ta lórí Alibaba tán ti kó débí láti lọ ra. àwọn ìjọba ìlú ìgbọ́n ti wá mi débẹ̀ bọ̀ tí wọn ò bá nǹkan kan burúkú lọ́wọ́ mi. Excuse me. I will come back time ti lọ mo ti gbàgbé pé mo ní assignment ó yẹ kí n ti wà ní school ọmọ mi kí n lọ gbé ọmọ mi mo ti gbàgbé pé time ti lọ àbájọba tí wọ́n rí pé three ìlú yẹn lọ́gbọ́ wọ́n change Wàsíù Wàsíù ìkànnì ẹgbẹ́ and change your way Wàsíù change your way change your way obìnrin pọ̀ fún ẹ lọ máa gbé àwọn yẹn àwọn obìnrin yẹn àti release ẹ but kúrò lọ́nà mi kúrò lọ́nà mi ẹnikẹ́ni tó bá ti dúró tó tawọ́ sí mi lọ́nà aburú máa ṣe é ẹ má tawọ́ di mi lọ́nà ẹ kàn lọ ṣe ti yín àti fi yín lẹ̀ fọlọ́run èṣù wọn ò lè píríṣì fún pé ògbúrọ̀ jẹ́ èṣù mọ́ ẹ jọ mo ń padà bọ̀ wá mo máa sọ sórí obìnrin yìí màá dẹ̀ tún sọ̀rọ̀ díẹ̀ ẹ ti gbọ́. ẹ gbàdúrà ìwọ tó bá jẹ́ olólùfẹ́ mi tó bá jẹ́ ọ̀tá mi àdúrà yìí máa dègún lórí ẹni àti ajẹni wà ní cancer of the throat of everywhere ó ṣe máa jẹ́ nìyẹn o ẹ̀yin ọ̀rẹ́ mi àtẹ̀mí àti yín àlàáfíà